bisimilahi rahman rahim ó ń bẹ nínú àdìsí anabiwa muhammad sallallahu alaihi wa sallam wípé rufi atil akilam wàjọ fati sọ̀họ̀f ibi tó dé lóde don't plan too much Ye serious jù yé mú gbogbo ẹ̀ kókókókókókó i have to do this i must do this i have to do this i have to go there no torí pé kí ni ní ọjọ́ náà ní àwọn plans títí ẹ̀ fún wọ wà lọ́nà tí kinní wípé gbogbo oríire tó ṣe gbogbo àwọn nǹkan tó dùn tó dùn tó dùn tó dùn nù gbèsè ayé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́gàn máa plan fún yé plan jù serious student ò máa fi bẹ́ẹ̀ pass ẹ̀nà kíláàsì ẹni tó bá sọ pé ó serious wọ́n ti ṣí gàgà fún ó ti dìmọ̀ jù nínú nù má sọ̀rọ̀ ẹ̀ di wèrè stop planning activate ara ẹ̀ execute nǹkan ṣe nǹkan máa gbé nǹkan gidigidi ṣe yé plan mọ́ salamu alaykum wa rahmatulahi wa barakatuh.